Ago mọ́kànlá ó ti rọ òkègé láti iléeṣẹ́ ìlera àmì òjijì ayéko tó one zero one point one akọ́tún ètò alfik fìdíhùn náà ló ṣetán tí ó máa dé sí etí ìgbọ̀nyìn báyìí ẹjọ́ tó máa fà lé ọlátòmíbelò lọ́wọ́ bí ó ṣe máa tukọ̀ ètò náà. wàláhùn lẹ́bi láìláha ìláhùn. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر خالق البارئ المصور الغفار القهار الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé àjọ ojúmọ́ atúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlefíkì òfin díìnì ọ̀làdùnní belo ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ àrèmọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógbòmọ̀ṣọ́ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kí Allah kó bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ yín dáàbò ẹ̀bò yín ní òrèkóòrè ní gbogbo gbà kí Allah kó bá wa fún yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti àtúbọ̀tán dáadáa insha Allah àbẹ̀rẹ̀ àkọ́kọ́ tí wọn kọ́ máa fi síde òun náà ni èyí tó wà wájú mi èèyàn méjì wọ́n ralẹ̀ sí ẹ̀gbẹ́ ara wọn tó ìgbà tí wọ́n ralẹ̀ sẹ́gbẹ́ ara wọn ẹni àkọ́kọ́ òun fẹ́ yọ block lórí ilẹ̀ títí ẹ̀ ṣùgbọ́n kò wá láǹfààní àti sọ wípé kóhun tiẹ̀ mú ó fi ra kì yèpẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń ta yèpẹ̀ fún ni ọba bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì ọba ha yèpẹ̀ jọ ń bẹ̀ nígbà tó ha yèpẹ̀ jọ ń bíbẹ̀ orí rẹ̀ náà ló ti wá ge nígbà wá ge tán ẹni ó wà nílẹ̀ kejì òun kàn jàjà rìn wá wo ilẹ̀ rẹ̀ bóun ṣe rí pé ah, àwọn kan lọ́ọ́ halẹ̀ jọ tí wọ́n gé blọọkù sórí ilẹ̀ òun yìí bó ṣe palẹ̀ mọ́ blọọkù lẹ́nu háù ọba kó kúrò lórí ilẹ̀ ó kó lọ sí ààyè mi tó pé ẹni ó ge gan kò lè mọ bí ó wà ìgbà tó wá yẹ ẹni tó gé blọọkù sórí ilẹ̀ òun lẹ́hùn ọ wá ń padà wá ń pẹni tó nílẹ̀ kejì pé ẹ dákun àbẹ́yìn lẹ́wà rí búlọ́ọ̀kù lórí ilẹ̀ yín ti ẹ kó bí tọ̀hún náà wá ní bẹ́ẹ̀ ni èmi mo kó torí pé orí ilẹ̀ mi náà mo ti ra èmi mo sì ní ilẹ̀ mi gbogbo tí wọ́n bá sì wà ń bẹ̀ èmi náà ni mo ní tọ̀hún wá ní à ẹ̀yin kọ́ ni ẹni sìmẹ́ǹtì tá a fi gé búlọ́ọ̀kù tọ̀hún náà wá sọ pé ẹ̀yin kọ́ lẹ́yìn náà ni ìyèpẹ̀ tẹ́yìn náà fi gé búlọ́ọ̀kù yìí fúndi eléyìí èmi ti kó ntí bá lórí ilẹ̀ mi o ẹni tó wá kó búlọ́ọ̀kù lórí ilẹ̀ wọn sọ pé ǹjẹ́ bóun ṣe kó búlọ́ọ̀kù lórí ilẹ̀ òun yìí ṣé kò ní jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún ọba àti pé sóun ọ̀jẹ̀bi so eléyìí ọjẹ́ àbí kó wọn ọ̀dà padà fún kó wọn ọ̀dà blọọkù padà fẹ́ni tó gé lórí ilé òun ọjẹ́ bèrè láwọ̀kọ́ ẹ̀kejì ó wá láti ọ̀dọ̀ Mr Cousin ní Ìkòròdú wọ́n ní àwọn fẹ́ kí ẹ bá wọn ṣàlàyé lórí àsìkò pínpín láti lò tí èèyàn bá ní ìyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ títí dé orí mẹ́rin wípé ṣé alẹ́ ni àwọn gbọ́dọ̀ lò lọ́dọ̀ ẹni tí àwọn bá fẹ́ lọ sun ọ̀gbẹ́ ni àbí àti ọjọ́ àbí ṣé àwọn lè lọ ṣe alẹ́ lọ́dọ̀ ẹni tó bá yẹ kí àwọn lọ sun ọ̀dọ̀ rẹ̀ tí àwọn yóò sì lo ọjọ́ lọ́dọ̀ ẹni tó bá wu àwọn nínú àwọn ìyàwó. ìbéèrè pọ̀ ń bẹ́ o ẹ jẹ́ kí n darúgbà ń sà alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó ha ìpẹ́ tó kó jọ lórí ilé ńlẹ̀ tó sì fi ìpẹ́ yẹn tó fi yọ búlọ́ọ̀kù sórí ilé ńlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n mo ti ta ẹnu àlà ó hùwà jàǹbá fún alámúlétì rẹ̀ ẹni tó sì kó àwọn búlọ́ọ̀kù eléyìí tí wọ́n ṣe sórí ilẹ̀ tiẹ̀ torí pé pẹ́ẹ́lẹ̀ tiẹ̀ ni wọ́n fi yọ ọ́ òun náà ti ṣe jàǹbá ó hùwà eléyìí tí kò tọ́ sí alámúlẹ́tì rẹ̀ nítorí pé kìíní kejì wọn láláì dáa ṣùgbọ́n ẹni tó kọ́ lọ ha ìpẹ́ ilé ìpẹ́jọ́ tí fi ń yọ búlọ́ọ̀kù ńlá láì dáa gbà nítorí pé nǹkan ìṣe tiẹ̀ ló táwa máa wá ìfàkífà ìfà tí ò ní láárí tí ò wúlò tí sọ ní dèèyàn yẹpẹrẹ bí ìpẹ́ bá ń bẹ lórí ilẹ̀ ẹni tó múlẹ̀ tìtì tí ò sí pẹ̀ lórí ilẹ̀ tiẹ̀ ni hmm. ìwé ṣe ha tiẹ̀ jọ àwọn hmm. afẹ́ jàǹbá tiẹ̀ wọ́n fẹ́ sọlẹ̀ tiẹ̀ di ní tí ó di ilẹ̀ rà hmm. láì jẹ́ pé ilẹ̀ rà lọ́ra yọ̀ọ́ a tún máa wá lọ owó tí ó fi máa ṣe fílìn níjọ́ tó ń bá ṣe tán tó fẹ́ ṣiṣẹ́ lórí ilẹ̀ tiẹ̀ tiẹ̀ ló yẹ kó ha kó wá jẹ́ pé níjọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ tẹ́ fẹ́ to búlọ́ọ̀kù ọ̀lọ́wọ́ ìpẹ̀tẹ́ fi ṣe fílìn torí pé kò tọ́ kéèyàn ní àyàkáyà láti máa yan ọmọlàkejì jẹ nírú ìyànjẹ tóun ò ní gbà hmm. torí pàmì pò ní gbà náà nígbà tí wọn kó búlọ́ọ̀kù tó fi gbé ta hmm. so ìwọ náà tó kó búlọ́ọ̀kù ìwọ ló lè pẹ̀ tí wọ́n fi ṣe búlọ́ọ̀kù ọkọ lo ní símẹ́ǹtì tí wọ́n lò tí wọ́n fi ṣe torí ẹ̀ ńṣe lọ́lẹ́tọ̀ sí búlọ́ọ̀kù yẹn tó ní búlọ́ọ̀kù bá ṣe tán láti gba owó símẹ́ǹtì tiẹ̀ kó sanwó rẹ̀ fún un ńṣe lòun náà sì lẹ́tọ̀ọ́ sí búlọ́ọ̀kù rẹ̀ tó fi símẹ́ǹtì rẹ̀ yọ tí wọn náà bá ṣe tán láti ṣírò iye tó wé pẹ̀tọ́ ha lọ́dọ̀ rẹ̀ jẹ́ tó fi gba owó rẹ̀ tẹ́ran ó fi lọ lọ́tọ̀ táwọn náà lọ lọ́tọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ búlọ́ọ̀kù yàn ẹ kò kalẹ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n fi dá sí tí wọ́n fún oníkálukú lẹ́bi tẹ̀ tí ó dà mọ́ so wọ́n wàá bẹ̀ wípé kọ́ ọ sọ iye tó bá gbà lórí ẹ̀pẹ̀ nítorí ká má bàa jẹ́ pé ẹni tó ti ṣe búlọ́ọ̀kù lágbà búlọ́ọ̀kù kúrò lọ́dọ̀ rẹ̀ pé kí wọ́n sanwó símẹ́ǹtì fún tòró ni lóòótọ́ ló ṣàbòsí jù ònìyàn jẹ́ wọ́n bọ́ọ̀lù lórí jù torí rẹ̀ kọ́ ṣàánú rẹ̀ kọ́ sọ iye tó bá gbà lórí ẹ̀pẹ̀ wọn bá sì foríjì tí ìpalára tó ṣe fúnlẹ̀ rẹ̀ ọba pọ̀ jù àǹbẹ̀ Allah kó foríjì wọn náà kó sì sínú rẹ̀ fún ọ eléyìí tó pọ̀ jù bá ń lọ. Hmm, ẹni tá a máa níyàwó méjì báwọn làwọn sì máa pín ìsẹ̀mí láàrin àwọn ìyàwó méjèèjì ṣé òru ni ó máa jẹ́ tẹni tí ó bá yẹ káwọn súnlé rẹ̀ ni tẹ́lómi sì lè máa gbọ̀sán rárá o lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹni tó bá ti jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ náà ló sùn lónìí ọ̀dọ̀ rẹ̀ náà ló máa lò sí ní gbogbo ọ̀sán ọ̀dọ̀ rẹ̀ náà ló sì wà nígbà tí ọjọ́ bá ti kẹnu bọ̀ po tílẹ̀ ìmá islam kan gbà fún wa níbi tó bá di ní ẹ̀yìn sọ̀láàtì làásùr o lè lọ bẹ àwọn ìyàwó rẹ kọ̀ọ̀kan wò lọ́nà tó ṣe pé ọmọ àlàáfíà wọn ní tí wọ́n ń ṣe àti tí bá ń ṣe wọn àtàwọn ọmọ wọn kọ́kàn má jà sí wípé àwọn ò ní rí ọ rárá rárá àfijọ́ tí bá jẹ́ ọjọ́ tiwọn tó wà dọ̀ wọn. Aisha radiyallahu anha wọn lánàá bí sallallahu alaihi wa sallam tó bá bẹ̀ mí wò nígbà tí máa bẹ gbogbo àwọn ìyàwó rẹ̀ wò lẹ́yìn sọ̀láàtù làásùr tó bá wá sọ́tọ̀ tèmi torí tèmi mọ̀ mà tó yín máa fà mí mára yàtọ̀ sí pé kìí kàn bá mi ní ìbálòpọ̀ hmm. ó túmọ̀ sí pé wàá tù wọ́n lójú wàá jẹ́nu tiwọn náà dùn ọkàn mẹ́jà sí pé wọ́n bá níyàwó mẹ́rin ó tún ti jọ́ márùn-ún kó tó padà wá sọ́dọ̀ tálákọ̀ọ́kọ́ torí kọ́ má bàa rí bẹ́ẹ̀ ìdí ni ànábì sallallahu alaihi wasallam tó fi fàǹfààní yìí lẹ̀ fún wa àmọ́ yàtọ̀ sí báwọn àwọn àmà lọ lọ̀sán lọ́dọ̀ ẹnìkan ìtọ́ bá sún ọ̀dọ̀ rẹ̀ lọ́ọ́ máa lọ ọ̀dọ̀ rẹ̀ lálẹ́ àwọn eléyìí ti gba gbogbo mùdùnmùdùn ara rẹ̀ lọ́sàn àwọn àmà kọ́ àárẹ̀ ara ọlọ́ọ̀ máa fi sùn lọ́dọ̀ ìtọ́ bá sùn lọ́dọ̀ rẹ̀ lálẹ́ ìsìlámù ọ̀faramọ̀ obìnrin kan tiẹ̀ pé láti ìlú kan oníkádàkùn káàbọ̀ ń pàkíyèsí ọkọ òun hmm. bó tilẹ̀ jẹ́ pé a sọ pé àwọn ò lè pè é àmọ́ tá àǹfààní bá yọ á máa sọ kọ́kọ́ hmm. rẹ̀ àtẹlómi ò lè bá a gbọ́ hmm. àǹfààní lọ́yọ̀ yìí hmm. ó ní ọkọ òun àwọn méjì làwọn wà lọ́dọ̀ rẹ̀ tí ọba ti di pé ilẹ̀ ojoojúmọ́ bá mọ́ yálà ọjọ́ tó wà lọ́dọ̀ òun àbí kò sí lọ́dọ̀ òun ọ̀dọ̀ ìyáálé òun ni ọ̀kọ̀kọ̀ lọ yóò wá pẹ́ bẹ́ẹ̀ fámíà kó pọ́ gbabi iṣẹ́ tó bá tún ti wá di ìrọ̀lẹ́ tí wọ́n ń darí bọ̀ bí iṣẹ́ ọ̀dọ̀ ẹni yóò wù oorun bá kàn ọ̀dọ̀ ìyáálé ni ó tún kọ́kọ́ lọ yóò tún gan bẹ̀ lọ títí mo bá di pé ọjọ́ ń lọ ní wàá máa bọ̀ wá lé ń bì ó ti sún òun gbogbo èèyàn sì ti bá wọn dá sí wọ́n bọ̀ ń parọ́ wa fún wọn pàkíyèsí rẹ̀ ṣùgbọ́n kàkà kọ́sùnà lára ewé àgbọn líle koko ló tún fojoojúmọ́ lè koko sí irú ọkọ̀ bá ń ẹ̀bẹ̀rù Allah ẹ rántí pé ẹ̀yin láàrin arẹwà méjì lẹ́wà sebastian bò ṣiṣẹ́ nìkan nítorí ẹnìkan ẹ pé ọba tó jọ dá gbogbo wa kì í ṣàbòsí ẹnìkan torí ẹnìkan laarin sì wà láàrin obìnrin méjì kéèyàn ó fi sọ́dọ̀ kan jù kan lọ àfi kọ́jọ́ pé èèyàn wà lọ́jọ́ gbẹ̀ndàlùkè àmọ́ lẹ́ni tí ẹ̀gbẹ́ rẹ̀ kan dagun hmm. bóòlù ọ̀rọ̀ ọ̀sẹ̀ ni wọ́n di pé ajínú sàárè pẹ̀lú ẹni tó ṣe wípé ẹgbẹ́ rẹ̀ dagun hmm. a sì jẹ́ni tẹ́gbẹ́ rẹ̀ dagun láyé hmm. àfi ká mójútó ṣe wà ó láyé ń bi gbogbo tí ń dùn mọ́ ọ lára ẹnìkan tó ń fi ń dàbí ẹni tí ń pọ́ntì lábọ́ bá ti rí gbogbo ẹ̀ náà lọ́wọ́ lára ẹlòmíì hmm. torí pé ẹ̀mí rẹ àti ọkàn rẹ iná ni o gbé kúrò lọ́dọ̀ ẹni tó ń kórìíra tó fi kà kún tó bá dojú ẹ̀mí rẹ àtọkàn rẹ kọ òun náà ó rí i pé òun náà obìnrin ni hmm. torí ẹ̀ ọ̀ fẹ́ fún yà ó sì fẹ́ fún kó lè bá a pàtì hmm. páyà Allah wọ́n ti pé ìṣirò ń bẹ ẹlẹ́yìí ìjọba tuntun jẹ́ ìyàwó tẹ́ ẹ bá ní òun tẹ́ bá ti sùn ọ̀dọ̀ rẹ̀ òun lọ́ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ hmm. bá wà ń lé lọ́sàn-án àbẹ́ bá wà ń lé lálẹ́ òun náà ló ní so kò wá pé kẹ́ ẹ má bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ tẹ́lómi náà bá tọrọ pé ń fẹ́ bá yín sọ̀rọ̀ ó lè bá yín sọ̀rọ̀ ẹ sì tún láǹfààní àti ṣàbẹ̀wò ìyàwó yín kọ̀ọ̀kan tó bá ti dẹ̀yìn sọ̀látùl asr so amen, ní ìbálòpọ̀ pẹ̀lú wọn eléyìí tẹ́ sọ́dọ̀ rẹ̀ nìkan tí magrib bá ti tó onìkan ló láǹfààní kẹ́ wọ̀dọ̀ rẹ̀. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àsìkò ti tó báyìí láti máa kó wọlé ká sì máa fi tóra wa létí pé wá àsìta gbangba tí a máa fi hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde tí ó bọ̀ sí ọjọ́ karùn-ún fourteen forty four kàlẹ́ndà pẹ̀lú àkòrí ọ̀nà àgbà fi dáàbò bo ìgbàgbọ́ ẹni ọ̀nà àgbà fi dáàbò bo òun náà ni àkòrí ọ̀nà àgbà fi dáàbòbò ìmánì ẹni nínú Islam Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣà àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì wọ́n dá lẹ́kọ̀ọ́ inshàlá ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní alimọ̀dínà center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ inshàlá wa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ó gbọ́ Allah yóò ṣọ́wájú ọ̀la lọ inshàlá ẹ lọ́kọ̀ yín o. Abdulhakeem Sani Abdulhakeem láti Abidjan látàrí ìjàn ìbéèrè yín. ìbéèrè àkọ́kọ́ àti ọkọ̀ kí sí àdéhùn ọjọ́ àti ìlú ìdárí mẹ́tọ́ pé tí a bá jáde ká tó bí wọ́n ti máa kí adúláwọ̀ bẹ̀rẹ̀ láti kí. ẹ má bínú ẹ wo nẹ́tíwọ̀kì yẹn ò já garaga nẹ́tíwọ̀kì yẹn ò já garaga ẹ tún lè gbìyànjú ẹ padà insha Allah zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yẹn o. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè. afọlákejì láti Ọ̀yọ́ ni. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ní oyún nínú Ramadan tí àwọn padà bímọ lẹ́yìn Ramadan yẹn tí ẹni yẹn olóyún yẹn tí ní ọgbà àwẹ̀ ni àbí kò ní gba àwẹ̀ ramadana yẹn àbí lọ́kàn fún àwọn àtọwọ́gbẹ olóúnjẹ àbí ìwọ̀n ní oṣù tó ṣe nínú wọn. alhamdulillah aboyún tí oyún tó ní òfun láǹfààní àti lè ṣe siyam Ramadan lẹ́yìn ìgbà tí Ramadan náà bá lọ yóò san gbogbo ọjọ́ tó jẹ padà ni o kì í ṣe pé ó fa láìní lóúnjẹ náà. ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. wàhálẹ́kùn sálàmù wàhálẹ́kùn orúkọ yín à ń gbọ́ yín. hello. ẹ̀yin ọ̀gbọ́ wa nù. hello kọ́ yín o wàhálẹ́kùn sálàmù wàhálẹ́kùn. náà. abdulhakeem ni láti afrika tó mọ̀ ń bá ìbéèrè mi lọ ní ìsìn. náà. ìbéèrè mi àkọ́kọ́ tí mò ń bá lọ mo ní mọ́láṣí wọ́tá tí wọ́n ti sàrà tí ìgbà náà máa pẹ́ mọ́láṣí kejì sí mọ́láṣí kẹta báyẹn kì í ṣe mọ́láṣí súnà tí a máa ṣe àzìkiri kò tí wọ́n máa kírun ṣé tí a bá kírun bẹ́ẹ̀ ṣé sàláàtì wa wà òkè àbí kádákí ní ibi tí a ti ṣiṣẹ́ ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀bìnrin máa títí máa sàláàtì ṣe ṣe ní fájìrì ẹni tí máa ṣe azan àti ìkàmà ṣé ẹnìkan bẹ́ẹ̀ ni wọ́n tó gbé tó máa ti ṣe azan àti ìkàmà tàn tí màá bá ti gbé sáàtì dúró báyìí yóò kú ní yóò jáde kó máa yóò lọ kírun ní wọ́n sì kọ́ wá ní sálẹ̀ ẹni ẹni ẹni kan ní ìmọ̀mù kan ní sísọ ti báyìí fún torí ìmọ̀mù máa ń kí pẹ́ tó mi mẹ́ta àwọn ẹni náà kan tó gbé tó ń tàbí sàrà fún wọn tó bá ti gbé àmàtà tí mo bá ti gbé tàbí hello hello kí ló lè fà á tó fi lè máa jáde kó lẹ́yìn ìmáàmù kí ni nǹkan tó kíyèsí lára ìmáàmù yẹn. Náà. Àwọn kan ti ṣẹlẹ̀ láàrin wọn rí. Ok, náà, ó ti yé. Ẹ tó sọ fún mi nìyẹn pé àwọn kan ti ṣẹlẹ̀ náà ṣe. Alhamdulillah, ẹni mọ́sálásí tí àwọn ahlu sunnah tí wọ́n ti ń darí sọ̀lẹ́ lọ́dọ̀ yín lábíjan, wọ́n máa ń pẹ́. Ẹ̀yin sì jẹ́ ẹni tí máa kánjú àwọn mọ́tíláṣí kan wà tó yẹ pé oníkanjú kanjú làwọn náà ṣùgbọ́n nítorí kọ́ ni wọ́n máa ń ṣe àwọn adékèrè fẹ́ẹ́lì lọ́ọ́ máa tò lẹ́yìn wọn rárá o ẹ má fi sọ láti yín rárá o hmm. alùsùn náà tẹ sọ pé ń pẹ́ yìí nítorí dájú ni pé wọ́n pẹ́ ẹ̀yìn lẹ́ ń kánjú hmm. ṣé tí wọ́n bá fogún ìṣẹ́jú sílẹ̀ láàrin ìgbà tán pèpè fún sọ̀látùl fajr àti kọ́ọ́mà só ti pẹ́ nù kọ̀pẹ́ rárá hmm. wọ́n ti ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sílẹ̀ láàrin ìpèpè fún sọ̀látò bọ́ọ̀rù àbí asr sígbà tí wọ́n sì kọ́ ọmọ ńbọ̀ ló ti pẹ́ wọ́n fi ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ láàrin ìpèpè fún sọ̀látò maghrib àti ẹ̀kọ́ ọmọ ńbọ̀ ló ti pẹ́ wọ́n fi wákàtí kan gálẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pèpè fún sọ̀látò ìṣá sí ẹ̀kọ́ ọmọ ńbọ̀ ló ti pẹ́ wọn ò pẹ́ rárá sọ ayé ní kẹ́ búra ayé lómi sùúrù mu ẹ sì rántí pé ìjọsìn yìí wàdùwàdù kọ́ ni wọ́n máa fi ṣe so ẹ rí pé ṣe ayé tẹ fẹ́ lọ mójútó tẹ̀ ń fi sọ pé wọ́n ń pẹ́ tí wọ́n tó gbé kọ́ ọmọ àṣepatì lásán ni sọláàtì yìí lẹ́ẹ̀mú lọ mm. àtàwọn tẹ́tẹ́ bá gbélé ayé ṣe mm. ilé ìjọba àwọn má lọ fi sọláàtì yín láre o wọ́n ní ẹnìkan máa ń ṣe kọ́mà ló pèpè fún sọlá tó bá tún ti ṣe kọ́mà tí ìmáàmù bá ti bọ́ síwájú yóò sì fi mọ́síláṣí lẹ̀ yóò lọ ṣe sọláàtì ń bọ̀ mi ṣé nǹkan ti ń ṣe yìí dà kọ́dá rárá níbo ló ti wá dà òun kí wọ́n á lọ ṣe kọ́mà fáwọn àti òkè mm. káwọ́ tó lẹ́yìn èèyàn burúkú lẹ́yìn èèyàn rádaràda tí wò lè tó lẹ́yìn rẹ̀ tó ń fi ilẹ̀ ṣé àwọn ọmọ kówè ló ń pa fún wa ni hmm. bẹ́yìn náà ń ṣe lọ́yẹ kẹ́ ẹ jáde pẹ̀lú mi hmm. ẹ mẹ́sẹ̀ wo ti ìkọ́mọ̀ tí mo ṣe yìí hmm. eléyìí ọ̀lẹ́tọ̀ sí kátó lẹ́yìn rẹ̀ à ń bọ̀ láàfẹ́ máa bọ́tẹ̀ burúkú lọ nídìí ẹ̀sìn wa so gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ láàrin ọ̀lẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́ tán ti ń jà tán ti ń sọ̀tẹ̀ àwọn lè máa mú bíi mẹ́ta ní máa ń ṣe sọ láti ń bẹ̀ tó bá ti wá jẹ́ pé tóun àti ẹ̀ńjọ́ ń dìtẹ̀ mọ́ra wọn yìí ni yọba kú mọ́ṣáláṣí rẹ pàkíyèsí irú rẹ kọ gbádùn hmm. tó bá sì lọ síbítù wọn ní rábẹ́rẹ́ gùn <laughs> so kùránì nìkan kùránì nìkan ló lè wò sà hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. Hmm. zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọmọ balùwẹ̀ olóko látó rẹ̀ gbọ́mọ̀ṣọ́. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ bóyá ìjà alápàtà àbọ̀ jẹ́ iṣẹ́ tó sáré pé ó lásọ sẹ́tì máa wọ̀ mhm. yàtọ̀ sásọ tó wọ̀ wá láti lé mhm. lásìkò ìran wa tó láti kírun kí ni ìdájọ́ lórí rẹ̀ bákan náà pé ṣíṣe ìwádìí àwọn ohun tó rinú lójú yálà nínú ìdílé tó bá yá nǹkan kan ṣẹlẹ̀ pé bó lẹ ṣe ṣe mo fẹ́ mọ̀ bí bó ṣe jẹ́ báyìí bó ṣe jẹ́ báyìí kí àti ìsìlámù kan sí sàmúlẹ̀ tó máa ń wẹ̀wù lẹ́nu iṣẹ́ wọn bíi bàbá kápẹ́ńtà hmm. àti bí àwọn alápàtà aṣọ rẹ̀ tó wọ̀ sọ́rùn tó jẹ́ wù sẹ́wọ̀n sídọ̀tí ẹ̀gbin bẹ́ńbẹ́ àbí òsì ń bẹ tẹ́gbin bá ń bẹ́ńbẹ́ àbí dọ̀tí wọ́n gbọ́dọ̀ mú gbogbo ẹ̀ kó ṣáájú kó tó lè fi dúró níwájú Allahu Rabbul omi kìí ṣe pẹ́gbin ní bẹ́ńbẹ́ ìdọ̀tí bí mẹ́kò tó ti pòórá mẹ́lẹ̀ tí hmm. gírísì àti àwọn ẹ̀ńjìn ọ̀yẹ̀ tó ti sọ ẹ̀wù funfun lọ́rùn rẹ̀ di èyí tó ti dàbí dúdú sẹ́rù yìí náà lọ́lọ́ gbé dúró wájú olúwa ẹlẹ́dàá wa ó dájú pọ̀ mọ̀tòmọ̀ sọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ni alápatà tó ṣe pé kò sí bó ṣe lè ṣe tẹ́jì òní kún ara rẹ̀ hmm. ẹ bọyún dànù tásìkò sọ láti bá tuntun ẹgbẹ́ òtẹ wọ̀ wá láti lẹ́gbẹ̀ẹ́ wọ̀ ìwájú olúwa ẹlẹ́dàá wa lẹ fẹ́ dúró yìí ẹ rí àpèjúwe tó má sọ pọ̀ bàálù yín fẹ́ rí yín àbí baálé àdúgbò yín fẹ́ rí yín ẹ rí pé ẹ̀wù tìsàlẹ̀ àpàtì lẹ́wọ̀ hmm ẹni tó yẹ pé kò lẹ́mìí yín lọ́dọ̀ kò ní kú yín lọ́dọ̀ kò ní nǹkan kan tó lè rí ṣe fún yín nípa kẹ́ ga àbí kẹ́ má ga olúwa ẹlẹ́dàá yín tó wá da yín ẹ fẹ́ wá dún wájú ẹ̀ ẹ wá dúró gbogbo bó bá ti ṣe lè gbà aṣọ tí ò da aṣọ tó kún fún dọ̀tí àbó kún fẹ́ gbin bí ìtẹ́jẹ̀ kún ara rẹ̀ ṣe náà láwa máa fi sin Allah òní ẹ ojú ní rọ kó tó lọ gbẹ́ wù ọ́ dákun lọ gbẹ́ wù ọ́ járe torí pé ọfẹ́ ṣe sọ̀lẹ́ kó jẹ́ àtẹ́wọ́gbà hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹni tí nǹkan bá sun yín lójú nínú ọ̀rọ̀ ìdílé yín ṣé ẹ lè ṣèwádìí ẹ ṣèwádìí mọ́nà ìbọn máa lélẹ̀ hmm. ẹ ṣèwádìí torí pé ìgbà míì ẹ bọ àtòsáwà tí wọ́n ń ṣe nílé yín hmm. tí wọ́n ní kí wọn náà máa dáwó fún hmm. tó o bá ṣèwádìí o ní mọ̀ pé bọ wọn fẹ́ kó dáwó fún o ní mọ̀ pé òòṣà wọn fẹ́ kó gbé lárugẹ eléyìí tó yọ ọ́ kúrò nínú Islam ìwádìí ní máa ṣàfihàn téèyàn ọba mọ̀ síyàn téèyàn fi mọ̀ pé tó yẹ kí n tẹ̀síwájú àbí kí n má tẹ̀síwájú sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ láti ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó wà ní East Africa Mauritius ni wọ́n ti fi gbèrò lè ránṣẹ́ wọ́n ní ǹjẹ́ ọ̀tọ̀ ó sì tọ̀nà yìí pé ẹni tí èèyàn mọ̀ tó jẹ́ pé èèyàn jọ súnmọ́rin èèyàn ṣùgbọ́n ó ní àwọn ìwà kan tó ṣe pé kò dáa lọ́wọ́ ẹnìkan wá béèrè nípa rẹ̀ lọ́wọ́ èèyàn bóyá wọ́n jọ fẹ́ ní àlámọ̀rí kan papọ̀ ó wá béèrè nípa rẹ̀ lọ́wọ́ èèyàn ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kéèyàn ṣàlàyé àwọn kùdìẹ̀kudiẹ àwọn àìdáhùn tó ń bẹ lára ẹni sọ́dọ̀ sí ọ̀dọ̀ ẹni tó wá sí ìbéèrè wọn. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn nǹkan mẹ́fà kan bẹ tí ṣẹ̀ríà ṣe àyọkúrò wọn pípé hmm. tí ọba ṣẹlẹ̀ tẹ bá sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dáa jẹ́ni tó ṣe pé ṣe tọ́pẹ́ gan rẹ̀ hmm, hmm. so nínú rẹ̀ ni kò bí yín léèrè nípa èèyàn níta bá mọ̀ ń parẹ́ lẹ́sọ̀ọ́ gẹ́gbọ́n ṣe bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam léèrè obìnrin kan ló bí anábì léèrè nípa Muawiya àti Abu Jahm ó lé kìíní kejì wọn kọnu sóun fáwọn afẹ́fẹ́ wọn ìmọ̀ nǹkan tẹ́ ẹ rí fèrè anábì anábì wa ni sórí ọ̀kan nínú àwọn méjèèjì Abu yẹn hmm. pọ̀pá kì í wọn léjìká rẹ̀ <laughs> sórí Muawiya yẹn òun jẹ ọ táwọ́ náà so ṣùgbọ́n kàkà kí o Muawiya àbí Abu Jaham Usama ibn Zayd ni kò mm. ó sì padà fẹ́ Usama ibn Zayd so ó túmọ̀ sí tẹ́ńtà náà fi mọ̀ nípa kálukú ọ̀sọ̀ pọ̀pá kì léjìká rẹ̀ wọ́n ní ma lu ìyàwó ni mm. àbí arìnrìn àjò ni mm. to arìnrìn àjò náà pọ̀pá kì wọn léjìká bíi Fúlàní so eléyìí kún máa ni mọ̀ pé wọ́n á pè ní aláìní tálíkà Hmm. àlébù ni hmm. sọ anábì sallallahu alaihi wasallam sọ torí ẹni ìsẹ́ni kẹ́nà fẹ́ fẹ́ yàwó lọ́ba pẹ́ ọ̀ bá ní ẹ̀dá kun lágbájá ló ń mọ̀yìn òun sì jọ kan nínú àwọn èèyàn yín hmm. so àhánṣe òsì àmọ́ wọn á ní afẹ́ fọmọ fún ni àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe à sọ ẹ sọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ahun ni o sọ ẹ bá sọ jù bẹ́ẹ̀ ahun ni o sẹ́wọ̀n hmm. kíkọ́ àwọn bá ti gbà pé àwọn ṣetán láti fọmọ fáwọn hmm. kò ní wá di lọ́la kó tó wá jẹ́ pé àwọn náà lẹ́wọ̀ afẹjọ́ sùn hmm. lórí pé kì í náwó lórí ọmọ nǹkan fi yà jẹ ni ẹ bẹ́ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ gbọ́ ẹ wọ́n rọ òde sí yín létí. ẹ lórúkọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni Faruk láti Sokoto ìbéèrè yín láti sá ọkọ tó. ìbéèrè àwọn alákọ̀ọ́kọ́ ni pé ǹjẹ́ súnà àmẹ́bí ni kí ìyẹn mọ tọ̀ lórí ìnáwó. ọ̀dà. ẹlẹ́ẹ̀kejì mhm. ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ìyẹn lè kọ ìyàwó rẹ̀ sílẹ̀ nínú yín. ọ̀dà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a máa ṣe hudan wa bushro léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la òde inshallah ti ṣe ọjọ́ karùn-ún rọ̀bí olè awal fourteen forty four AH ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kìíní oṣù kẹwàá twenty twenty two bàkàtà bíyà láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní alimadina center pápá abẹ́dẹ̀ lógun wàṣọ pẹ̀lú àkòrí ọ̀nà àgbà àfídàbòbò ìmánì ẹni ọ̀nà àgbà àfídàbòbò ìmánì ẹni nínú Islam òun náà ni àkòrí Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inṣàlá àwa tí a bá ń gbọ́ ká sọ fáwọn tí wọn ò tí ì gbọ́ Allah yóò ṣe wọn fún ní kọ̀ọ̀kan wa. ìbéèrè Farouk láti Sokoto nígbà pé ǹjẹ́ sunna nabi sallallahu alaihi wasallam ń gbà pa àlè tọ̀ lóru bẹ́ẹ̀ ni hmm. sunna nabi sallallahu alaihi wasallam ń tọ́ka sí pa àlè tọ̀ lóru ó wá nínú hadith eléyìí tí Abu Dawud rahimahullah. Ah, ẹ lórúkọ yín o. Hello, assalamu Aláàtì ló ń sọ̀rọ̀. Aláàtì ló ń sọ̀rọ̀ láti US. Ìbéèrè mi. Ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí a ti gbọ́ pé ọ̀rọ̀ nípa ṣé kárí ni ó jẹ́ nǹkan tí ó tóbi lọ́pọ̀lọpọ̀ láti kéèyàn máa ṣe jẹ́ láti kéèyàn máa ṣe ìpín orí ọkàn rẹ̀. Ṣé kí èèyàn bá fún yàn ní owó ó yẹ pé èèyàn rẹ̀ tẹ̀sẹ̀ lè láti pè é à àyè ìfìmọ̀ owó yìí. Ṣé ń pẹ́ ni òkú? ṣe láti wá sí sọ́kàn pé àmọ́ tí ìṣòro ẹgbẹ́ nìyẹn ti ẹ̀ pè ṣé kò ń ṣe pé ṣe kárí mi kò ti wọ àníyàn yẹn ṣe ọlọ́run dáhùn kó sáà ni wà kí wọ́n bá ṣe wà jẹ́. alhamdulilayi ìbéèrè Farouk láti Sokoto nípa pé ǹjẹ́ ẹ̀sìn Islam gbà ó sì gba súnà nàbì sallallahu alaihi wasallam kó ká tọ̀ lóru bẹ́ẹ̀ ni nàbì sallallahu alaihi wasallam ó tọ̀ lóru rí hmm. ẹ bó ṣe wá ikú ànábì sallallahu alaihi wasallam wá síbi tí àwọn èèyàn kan tó máa ń dalẹ̀ sí hmm. ànábì lóru torí ẹ, sàábé gba eléyìí wá ibn Umar radiyallahu ìyá ńlá wa Aisha radiyallahu anha kò sójú wọn rí hmm. ikú ànábì sallallahu alaihi wasallam tọ̀ lóru rí ìyẹn àìsà sì wá sọ pé bá sọ fún ọ pé lóru rí ti pa ìdúró ńlá ọ. Hmm. torí pé ń sọ ni tó ẹ sì pé ìgbà tí aráàlíṣà ọmọ pàànàbí tọ̀ lóòrò rí ló fi sọ ntọ́ sọ hmm. ẹ sì sọ yìí pé al-muthbitu muqaddamun ala an-nafi ẹni tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ tó fi hàn wá pọ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti síwájú tẹni tó ní kò ṣẹlẹ̀ rí nítorí pé kò sojú tiẹ̀ ni hmm. ṣẹlẹ̀ ìjẹ́bù ṣèjà lè tọ́ lóòrò ṣùgbọ́n tó bá lè kíyè sára o ò gbọ́dọ̀ tọ́ lóòrò lọ́nà táwọn yóò fi máa rí di rẹ̀ ránṣẹ́ hmm. nítorí pé ní tí máa kó báyàn lọ́dọ̀ Allah òun náà ní ká máa sí o hmm. gbọ́dọ̀ tọ́ lóòrò lọ́nà tí ìtọ̀ tí ó fi máa ta sí ọ lára hmm. kò gbọ́dọ̀ ta sí ọ lára kò ta sí ọ lásọ o sì gbọ́dọ̀ tọ́ lóòrò lọ́nà tó ṣe pé ó dojú ìtọ̀ rẹ kan tó le tó yẹ pé wọ́n máa dá ìtọ̀ padà tó taaba eléyìí bó ti wáyé o tọkùnrin nìyẹn yàtọ̀ sóbìnrin nítorí kò sí bóbìnrin ti ṣe fẹ́ tọ̀ lóòrò títò ní kun gbogbo ara rẹ̀ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n á ní ìjọ tọ́ ike ká kọ obìnrin sílẹ̀ tó ń toyún níkùn hmm. àbí kọ̀tọ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin Allah òfin Allah gba ìpè tẹ́ẹ̀bà kọ obìnrin sílẹ̀ ẹ kọ sílẹ̀ lásìkò tọ́tọ́ pé ká ẹ kọ sílẹ̀ hmm. kò gbọ́dọ̀ jẹ́ pẹ́ńsì nǹkan sùn lọ́wọ́ bákan náà ọ wà nínú ó ti mára nǹkan oṣù ti tán ṣùgbọ́n látìgbà tó ti mára hàn sí ọjọ́ tẹ ẹ fẹ́ kọ́ lẹ̀ ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ rárá so ẹ gbọ́dọ̀ sọ nǹkan méjì ẹlẹ́kẹta ìgbà tẹ wá kíkọ ẹyọ kan kọ́ lẹ̀ lẹ́ẹ̀kan náà kìí ṣe pé kọ́ ní méjì lẹ́ẹ̀kan náà àbí mẹ́ta lẹ́ẹ̀kan náà nígbà tẹ bá ti pé mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ìkọ obìnrin sílẹ̀ eléyìí tó ṣe déédé pẹ̀lú súnà ó túmọ̀ sí pé tó o bá kọ obìnrin sílẹ̀ nígbà tí ń sin nǹkan oṣù lọ́wọ́ wọ́n ń pè ní tọ̀lẹ̀ kún bẹ́dàrí kíkọ obìnrin sílẹ̀ tàdáadáa lẹ́nu bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé nù mára lọ́wọ́ ṣùgbọ́n ó ti bá a ní ìbálòpọ̀ kó tó di pọ́ ọlọ́ọ̀kọ́lẹ̀ wọ́n ń pè ní tọ̀lẹ̀ kún bẹ́ẹ̀ ni tó bá lọ kọ́ ní méjì lẹ́ẹ̀kan náà àbí mẹ́ta lẹ́ẹ̀kan náà òun náà wọ́n ń pè ní tọ̀lẹ̀ kún taládàdàlẹ̀ ní gbogbo eléyìí àmọ́ akóbìnrin sílẹ̀ lásìkò yín ọ̀dọ́ hmm. kò sí kankan nínú òfin ṣẹ̀ríà yìí tó ní kọ̀tọ̀ hmm. yàtọ̀ sí wípé ìgbà tí wọ́n bá kọ́ lẹ́nu oyún yùn bákan méjì nínú hmm. kọ́sẹ́kọ́ ẹ̀sẹ̀ lóyún àbí póyún rẹ̀ ó ti fẹ́ bí tó bá jẹ́ pé oyún ó ti fẹ́ jẹun tí ó ti fẹ́ bí àǹfààní ń bẹ ń torí pé tó bá ti bímọ tàbí bímọ báyìí obìnrin yìí ó ti bọ́ ó ti parí ìdá rẹ̀ torí ẹ̀ lolúwa ẹlẹ́dàá sọ pé wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahun àwọn aboyún obìnrin àsìkò tiwọn tí wọ́n parí idda tiwọn sí òun náà níta bá ti di oyún nù wọn hmm. ọpẹ́ àbókúrú hmm. ìyẹn ni pé tó bá jẹ́ pé àsìkò tó ọkọ sí ti súnmọ́ gbà tí ó bímọ hmm. ó pé obìnrin bí kò ọkọ lẹ̀ lónìí kó bímọ lọ́la ó lọ gbé nì ó lè jẹ́ pọ́ lọ gbé tó bá pé kíkọ́ ẹlẹ́kẹta ó ti parí ó ti parí hmm. tó bá pé kíkọ́ alákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì ni ó lọ gbé nílé lọ gbé kúkúrú hmm. ó ò lè sọpọ́ dá padà máa fi kẹtún igi so tó bá pé kíkọ́ ẹlẹ́ àkọ́kọ́ ni àbẹ́ kejì hmm. torí ẹ̀ àmọ́ tó bá yẹ pé <laughs> ìbẹ̀rẹ̀ oyún ni oṣù kínní lọ́wà ní garagaran bá mú ọkọ̀ ọ̀lẹ̀ Allahu wa kádàrá kóṣù kẹsàn-án ni ó bímọ oṣù mélòó ni ó fi jókòó oṣù mẹ́jọ kọ́ rọrùn so ṣùgbọ́n ṣẹ̀rí àgbà wọlé torí ẹ̀ ká máa kíyè sára ẹni tí ò bá ti mà nípa ẹ̀sìn kó má máa sọ nípa ẹ̀sìn o ọ̀pọ̀lọpọ̀ lónìí social media iná ni ó sọ wọ́n di àfà oníkálukọ́ kan máa wéwèé kówè wọ́n máa sọ̀sọ́kùsọ lórí social media mo láǹfààní láti rí ẹnìkan lórí social media ọjà haúsá mo rò pé wọ́n ń bi léèrè wọn dáhùn nínú àwọn àbẹ̀rẹ̀ tí wọ́n bí ni pé sáà lè kọ obìnrin sílẹ̀ bóyá náà ló bí béèrè ẹni tí ń béèrè láti Sokoto yìí wípé sáà lè kọ obìnrin sílẹ̀ nínú oyún bí ó ní ọ́ọ́ kò sínú sẹ́rí àkọ́tọ́ ẹgbọ́ sọkúsọ. àhóòdù bí láì lómìn wà tó yẹ pé kò yẹ ká pé ń yanu sọ̀rọ̀ nípa ẹ̀sìn yìí bí ti wùlé ó mà mm. ìgbà tó yẹ kó yanu ní tẹnu bá ń dùn mm. tí ó yanu lọ́dọ̀ dentist tí wọ́n bá wo eyín rẹ̀ <laughs> ọ̀rọ̀ yẹn ti wá spread nílẹ̀ haúsá wípé ọ sọ pé wọn ò gbọ́dọ̀ kó obìnrin sílẹ̀ tó ń toyún níkùn njẹ́ èsì lákọọ́lẹ̀ ń bì kan tọ́takù sẹ̀ríà ọ̀takù kùránì àti súnà kùránì gbà pé ó lè kó obìnrin lẹ́nu oyún àbí kí ni túmọ̀ pé àwọn aboyún o ìdá tí wọ́n tàn án o ní ìgbà tí wọ́n bá bí oyún inú wọn nígbà hmm. wọn á kọ̀ wọn lẹ̀ hmm. kò tí ì lóyún ni wọ́n kọ̀ ọ́ lẹ̀ ni tẹ́lẹ̀ hmm. ìjẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan sheikh. ẹ lórúkọ yín. Ah, arábìnrin láti usa àwọn ní gẹ́gẹ́ báwọn ti ṣe gbọ́n tó sì jó dodo pé ká sọ́ra fún kárí mi muhammed sallallahu alayhi wa sallam ó pè ní ìṣẹbọ sí allah ní ẹbọ tó kéré ẹbọ yìí báyìí òun gan alára ó máa ń ba gbogbo iṣẹ́ jẹ́ ó máa ń jó iṣẹ́ ráúráú gẹ́gẹ́ bí náà ti ṣe jógi tí ó jó tí ó kú eérú bẹ́ẹ̀ ni kárí máa ba iṣẹ́ jẹ́ wọ́n ní táwọn bá wá fowó ránṣẹ́ sí yàn kọ́ láti ìlú amẹ́ríkà àwọn fowó ránṣẹ́ sí nàìjíríà ẹni táwọn wá fowó ránṣẹ́ sí ó rí gbà kò rí gbà kò tiẹ̀ kò tiẹ̀ sá wọn ní ẹ̀ńlẹ́ńbẹ̀ hmm. so àwọn wá ronú ẹ̀mí àwọn pé tó sì dáa hmm. ká fowó báyìí ránṣẹ́ séèyàn kó sì má pè hmm. wípé mo ti rí àbí ìrìn sọ̀wọ́ rírò táwọn ń ròhùn kò ti já sí kárí mi kò tí ì já sí kárí mi ǹjẹ́ ń pè ń kárí mi ni àṣe mélòó mi rí ni yín ni. Mm nta ṣe kẹlòmí ò lè bá rí ni kó lè bá yín ni kó lè bá gbósùbà fún ni mm. kó lè bá kasa ara sí ni mm. so ẹ̀yin ò ṣe nǹkan yín nítorí kó lè bá a yìn yín ẹ ṣe nítorí kó lè sọ fẹ́lòmíì kí gbogbo wọn kó wọn máa gbósùbà fún yín mm. ṣùgbọ́n nǹkan tẹ́ kàn fẹ́ mọ̀ ní pé kó fi dá yín lójú pé àkáǹtì tẹ fẹ́ fowó ránṣẹ́ sí hmm. ibẹ̀ ni wọ́n ti rà láàt hmm. kìí ti fàkàǹtì ẹlòmíì a máa ṣẹlẹ̀ náà ẹ fẹ́ tẹ six lẹ́bàá lọ tẹ seven torí pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn hmm. ẹni tẹ́ fowó ránṣẹ́ sí bá gbowó so ẹ fẹ́ mọ̀ ni pé sórí owó gbà bí òrówó gbà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ Allah tó tẹ bá wà mọ̀ ẹni tó rówó gbà báwo ló ṣe fẹ́ sọ fún yín pò ń rówó gbà tí ò ní pé ẹ ṣeun allahu yóò san yín lẹ́sàn rẹ̀ yóò sọ náà ni hmm. ah, nínú òfin ṣẹ̀ríà hmm. ẹni tá a bá ti lóore hmm. àwọ̀ gbọ́dọ̀ retí kó dúpẹ́ nítorí pé tá a bá ti retí kó dúpẹ́ kárí mi kọ́tún ni wọ́n ń pelé yẹn ó ṣe iṣẹ́ tí wọ́n máa ṣe láti wojú allah ṣùgbọ́n láti fi gba ẹ̀yìn lọ́dọ̀ mi yàn láti fi gbẹ̀san àtìlẹ́ ayé ṣèyí ó tún burú ju kárí mi lọ ẹ̀yìn ẹni tí ń ṣiṣẹ́ ti àxírọ́ àmọ́ ń fi ń wálé ayé sọ ẹ̀yin ẹ má lẹ́mìí pé kó dúpẹ́ fún yín ṣùgbọ́n tó ń bá pè kò sí tàbí ṣùgbọ́n yóò dúpẹ́ tíyẹn bá wá jẹ́ pé kò dúpẹ́ ó ní mo rówó ọkàn pa fóònù kò sí wàhálà kò sí wàhálà nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin ò pàdánù kankan o so ṣùgbọ́n òfin ṣẹ̀ríà sọ pé èèyàn rádaràda lẹ́sẹ̀ lórí mm, mm. torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man la yashkuri nasa láyéṣkórè lẹ́à ẹ̀ ń bá ti kùnà láti dúpẹ́ fáwọn èèyàn lórí oore tí wọ́n ṣe fún un kò ní mà ti dúpẹ́ fún Allah hmm. so eléyìí túmọ̀ sí pé bó bá dijọ́ mi ẹ mẹlòmíì tẹ fún lówó <laughs> kò sí tó burú ẹ̀yin ò sí kò lè dúpẹ́ fún yín o hmm. àmọ́ bá dijọ́ mi hmm. ẹ mẹlòmíì tẹ fún lówó eléyìí jẹ́ bó ṣe jẹ́ nígbà tí Yorùbá sọ pé ẹni tá a ṣe lórí tí dúpẹ́ bíi ọlọ́sàkónilẹ́rù lọ́ni wọ́n dín ẹnu kò ní ọlọ́sà gangan ló kó ni lẹ́rù lọ bí kìí ṣe bì kìí ṣàpèjúwe nítorí pé bí ó ṣe dun ẹni ah, owó tí ò rọrùn á mówó kan fi ránṣẹ́ sí ọ mm. ẹnu rẹ tún á wúwo ọ̀sọ̀pẹ́ <laughs> nìkan ò fẹ́ mi lówó ọ̀gbáwò ló fún mi lówó kó burú. <laughs> ẹlẹ́rìí kan yín o. Mustapha ló ń sọ̀rọ̀ látọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ìmáàmù tí a kírun lẹ́yìn rẹ̀ mm-hmm. ta kí ìṣá ìlẹ́yìn ẹ̀ mm-hmm. wọ́n wá ń ké fátíà láàrin ẹ̀ẹ̀mẹ́rin kò rí súrà kankan lò àwa rí nínú jàmáà kan wá ti súrà sí lẹ́nu ó wá lo súrà kan tá a parí ìran ẹ̀jọ́ ṣé àṣìṣe ni ìyẹn ni àbí. ẹ ẹ ẹ ló ẹ ló brother Mustapha ṣé lórí rákà kan ní tí ń ké sọ́tìlì fatiha lákètún ké ni àbí níbi rákà méjèèjì mẹ́rin kò yé o. lórí rákà kan lórí rákà kan. kò wá ṣé ń dẹ́rẹ́ sọ ni pé kọ̀ọ̀rán ti súrọ̀ tí ó kì í. kọ̀ọ̀rán ti súrọ̀ kankan tó lè ké. náà tó ẹlẹ́ẹ̀kejì ni pé mhm. a máa ráwọn ìmáàmù kan ní ṣùbà tí wọ́n bá fẹ́ kí lásìrákà wọ́n kóra ró kó tó di pé wọ́n lọ sí rúkú pé mhm. bíbí àníkíní yẹn ni àbí súnmọ́ náà ló wà ń bẹ̀. alhamdulilayi ìmáàmù tó ṣe pé ó ké fati alákètún ké lórí rákà kan lórí ẹ̀mẹ́rin hmm. nítorí pé kò rántí kí ló ń tiẹ̀ lè kélé fati àyè lórí hmm. ẹnìkan lọ́wọ́ aràn létí bá kúlù hu Allahu ahad tó wá ké tẹ̀sí rúkú kò sí nǹkan tó burú ń bẹ kò sì sí nǹkan tó ṣe sọ láti ẹni forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà hmm. nítorí pé ó ti ké fati àjọ ẹ̀kan lọ nítorí pé tó wá pé orí lásán ló máa fi mọ̀ òfin ṣẹ̀ríà ni àbá sọ pé ó forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà hmm. so ṣùgbọ́n gbogbo olùmọ̀ṣẹ́ríà wọ́n sọ pé ẹni tó bá tàtàrí gbàgbé bẹ́ẹ̀ tó ké fatiha jẹ kan lọ kò sí sojúdu sáhù kan tí ó ṣe hmm. pé òun ṣàlékún nínú sọ̀láàtì òun hmm. ẹ sì mọ̀ pé kálukú ló mọ nǹkan tó ń kálukú mọ tó ń gbé ká hmm. ẹ máa rẹ lómi bí ìgbà tí gbogbo nǹkan nọ́mà fún hmm, kò sí nọ́mà fọ́pọ̀lọpọ̀ nítorí bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bóyá rèlú bóyá jálù kan ló ṣẹlẹ̀ tí fi ń bọ̀ kó tó di pé ń bọ̀ nǹkan yẹn ṣẹlẹ̀ tó lè jẹ́ pọ́pọ́lọ gbogbo ẹ̀ ọ̀tọ̀ tipátipá kọ́ lọ́wọ́ wọ́n á ní àwọn ìmáàmù tí wọ́n máa ń dúró ní rákà kejì ní sọ̀látul fajr kó tó di pé wọ́n rùkù ṣé bídíà ni dídákẹ́ dẹ́ tí wọ́n máa ń dákẹ́ yẹn kó tó di pé wọ́n rùkù kí bídíà nípa pé àpè bídíà ni wọ́n ṣe ṣùgbọ́n tá ń ṣe ọ̀tà kóńtà nàbì sallallahu alaihi wa sallam padà sí hmm. ẹ̀hìn ànábì ti ṣe rí ṣùgbọ́n kò padà ṣe má hmm. òun ni qunut kùnà tìyẹn lọ́dọ̀ màlìkíyà àwọn sì ń lò dòní hmm. bẹ́ẹ̀ náà ni àwọn ṣàfàríyà àwọn ń lò dòní hmm. ní àṣùbà hmm. nítorí hadith tó wá lọ́tọ̀dọ̀ abu hamza anas ibn malik radiyallahu anhu báwọn àbí sallallahu alaihi wasallam kò yéé ṣe kunutu ní salatul fajr títí tó fi kú eléyìí wà lọ́dọ̀ imam al-Bayhaqi ṣùgbọ́n lẹ ọ lẹ púpọ̀ púpọ̀ eléyìí tó dájú sáká náà ní tó wá nínú àwọn ahadith bí hadith abu hurairah radiyallahu anhu bánàbí òye ṣe conot ní àṣùbà fóṣù kan hmm. kolu ẹlẹ́dàá wo tó dá dúró pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kẹ́mínà amúrìṣàyí ọ̀rọ̀ àwọn èèyàn yẹn ò sí lọ́wọ́ rẹ̀ hmm. ànábì dá kùnọ́tù dúró lẹ́yìn oṣù kan hmm. kùnọ́tù wá sẹ́kù pípa lè máa ṣe nínú gbogbo sọ láti gbogbo àmọ́ tí àrélù àjálù àbáwọn nǹkan aburú bá ṣẹlẹ̀ ìgbà náà látò máa ṣe ṣùgbọ́n àwọn àrélù àti àjálù àti nǹkan aburú bíi tàwọn àrùn àjàkáyé kọ́ ìdínà tá a fi ṣe kùnọ́tù nítorí kòrónà ṣẹlẹ̀ hmm. yìí torí pé àrùn àjàkáyé náà ti ṣẹlẹ̀ láyé àwọn sàhábà àṣìrẹ́ hmm. nìkan nu sàhábà tó ti torí rẹ̀ ṣe kùnúùt ṣẹlẹ̀ hmm. yìí bá yé wa àṣẹ pé àwọn ẹni tí máa dúró tí wọ́n máa ń ṣe kùnúùt yun kí wọ́n tó rùkú àbí lẹ́yìn ìgbà tán bá náà dìde nàró láti rùkú kí wọ́n tó forí kalẹ̀ so ẹni tí wọ́n ń ṣe yẹn ẹni tí wọ́n kà nínú madhabu almaliki àbí madhabu ashafi'i so ìwọ ò bùkátà láti bá wọn ṣe àsìkò tá a dákẹ́ yìí bó bá yẹ kó tó rùkú lọ dákẹ́ wọ́n máa ké fati àtẹ tó ti rí ké tẹ́lẹ̀ náà tó ń bọ̀ bá ké fati àrẹ tán tó bá tó bá lọ rùkú wọn náà bá lọ rùkú hmm. tọ lọ́dọ̀ màlìkí yàgà hmm. àwọn sọ pé kò náà ti tẹ̀rí yẹn hmm. ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó tó bá sì ṣe sùjúdù sáhùn torí ẹ̀ wọ́n lè kàlábùkù eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó máa ń bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọ̀dọ̀ inṣàlá ọ̀la tí ṣe ọjọ́ karùn-ún rọ̀bí olè awwal fourteen ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe wẹ́kú ọjọ́ kìíní oṣù kẹwàá bàkàtà bíà twenty twenty Islam ọ̀nà àgbà fi dáàbòbò ìmánì ẹni nínú Islam alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni ó ti wáyé alimadina center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni ó ti wáyé láago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ ọ̀la títí sátọ̀dẹ̀ inshallah àwa tí a bá ń gbọ́ kí a sọ fún ẹni tí ò ti gbọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ ni wọ́n ti mọ̀ dá alẹ́kọ̀ọ́ inshallah ah, ẹ jẹ́ kí n mú ìbéèrè ilé ìwà ọwọ́ látọ̀dọ̀ broda Adédọ̀tun Rasheed wọ́n ní ǹjẹ́ owó ìrànwọ́ tíjọba àpapọ̀ fún ni gẹ́gẹ́ bí owó ìrànwọ́ pẹ̀lú àdéhùn láti dá a padà lọ́jọ́ iwájú àmọ́ àkóso ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ kò béèrè owó òun padà títí tó fi parí àsìkò jíjẹ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni tí èèyàn bá jẹ irú owó bẹ́ẹ̀ mọ́lẹ̀ àbí kí èèyàn wá ọ̀nà àti dá a padà fún ìjọba tuntun tó ń bẹ lóde. tí ìjọba tó kó gbálé bá jẹ gbèsè ṣé ìjọba tuntun tí sì ń bẹ lóde yóò san àbí òní san ah, tí ìjọba tó kó gbálé bá lẹ́tọ̀ọ́ kan tó yẹ kó gbà lọ́dọ̀ orílẹ̀-èdè àgbáyé hmm. tí ìjọba tuntun tó dé bá dé sọ́lẹ́tọ̀ àti tẹ́wọ́gbà àbí ọ̀lẹ́tọ̀ láti tẹ́wọ́gbà tó bẹ́ẹ̀ náà lówó tẹ yá lọ́dọ̀ ìjọba tó kó gbálé hmm. ìjọba tuntun tó wà ń bẹ̀ òun náà ní bàjọba lọ ìjọba ìtàn ẹni tí ń ṣèjọba ló máa ń kó ń bẹ̀ tó hmm. nítorí délé ẹ̀ dáwó ń padà ṣèbí ìjọba tó yá yín lówó ti sọ bí tẹ̀sán sí ọ̀kan ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Yusuf ló sọ̀rọ̀ láti ètò. Ìbéèrè yín ẹ̀sùn pọ̀ níbi tí ẹ wà yẹn o. Tí máa bá rákà méjì ní Tòmátò lè ṣá. So méjì tí léèdì táyà àtàyà ìgbẹ̀yìn ti mọ́m ṣé ẹgbẹ́ wọn máa sọ̀kù sí. Ọ̀dà ó ti yé. So ìbéèrè ẹlẹ́kejì. Mhm. So tíyàn bá ń ṣe ìbàdàn kan tẹ́lẹ̀ so bọ̀ tí ò wá tí ò máa ti wá fẹ́ ṣe èèyàn máa ń rí bí òròjú àbí nǹkan kan kí nìyẹn lè máa ṣe. alhamdulillah ẹni tí ó bá rákà méjì ti parí hmm. ní sọ̀láàtù làṣà àbí gbogbo sọ̀láàtù gbogbo bíi sọ̀láàtù dhuhr sọ̀láàtù làásùr hmm. bákan náà sọ̀láàtù magrib ẹ̀ráka kan ti parí lẹ́bàá magrib Hmm. àbí lásùbà àbákà ẹ̀yọ̀kan lẹ bá àsìkò tí imam bá ń ṣe tashahhud ń bọ̀lẹ̀ yẹn ó ti dákẹ́ hmm. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibi tẹ́ ti dákẹ́ ti yẹn nù eléyìí jẹba hmm. so ẹni ṣe àsọláàtì fún anabi sallallahu alaihi wasallam lẹ́yìn eléyìí nígbà tẹ́yìn bá débi tẹ́yìn náà ti sálámà ti yín láti máa ṣe bá wọn ní táwọn bá ti máa ń ṣe ìjọsìn kan tí ìrẹ̀wẹ̀sì ọkàn òròjú wa mú àwọn láti tún tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kínlá lè máa ṣe àmọ̀ràn ti pákó ni òròjú ẹ̀ ò lè wúlò fún wa sàárè so bákan náà ìmẹ́lẹ̀ ń kò lè ṣe wá láǹfààní nígbà tá a bá lọ síbi tá à ń lọ ó díjú ṣe ni nítorí pàtí wàlùjọ́ náà rọrùn bí àti wọná ṣe ló ìjẹ́bù sílẹ̀. wọ́n ní tí sábàbí kan bá wáyé pé ọkùnrin kò láǹfààní àti lọ ṣe sọ̀lá níjàmá ní mọ́ṣáláṣí pé ǹjẹ́ kò burú kí ìyàwó ẹni kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ní sitting room láì lo hijab lásìkò tí ọkọ ń ṣe sọ̀lá lọ́wọ́ ẹ jẹ́ kí n tó dá dúró àwọn náà. sọ́bùrù ẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ mẹ́ hmm. so kọ́sàmù ti jókòó wájú rẹ̀ tí ó fi da èrò rẹ̀ rú hmm. sí sọ̀lá àti tó ń rò tó fi hmm. máa ro nǹkan míì lẹ́yìn ìjábọ̀ ṣe. náà wọ́n ní tí èèyàn bá dédé pinnu fúnra rẹ̀ láti ṣe síyàmù ọjọ́ márùn-ún ọkàn wù lọ́kàn rẹ̀ pé láti ṣe síyàmù ọjọ́ márùn-ún yẹn torí pé ó bùkátà sí nǹkan kan. kọ́kàn máa wò torí <laughs> lábẹ́ òfin ṣẹ̀ríà kọ́kàn máa wò torí gbàdádálẹ̀ náà pèlè yẹn hmm. lẹ́yìn náà òfin ṣẹ̀ríà dá lórí pé gbogbo ìjọsìn tẹ́ bá fẹ́ ṣe hmm. ẹ gbọ́dọ̀ ṣe fi sanpẹ́ fẹ́ fi gbà kankan lọ́dọ̀ Allah hmm, hmm. ẹ máa ṣe àwọn ìjọsìn lábẹ́ pé mò ń fi ń jọ́sìn fún Allah purely totally ní nǹkan kan nù rẹ̀ tí wọ́n fẹ́ fi gbà kankan so n tí wọ́n pè ní ìjọsìn nù ìtumọ̀ ọ̀rọ̀ Allah tó sọ wípé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin hunafa'a wa yuqimu ssalata wa yu'tu zzakata. وذلك دين القيم ẹ mo ṣe sọ̀láàtì mo fẹ́ fi gba iṣẹ́ mo fẹ́ fi wáṣẹ́ lọ́dọ̀ Allah ẹ mo ṣe sọ̀láàtì mo fẹ́ fi bẹ Allah pé kọ́mọ mi ọ́ pàṣẹ ìnáwó bẹ́ẹ̀ ni tùyàmù yìí nítorí àwọn àrélù tí ń ṣẹlẹ̀ gbogbo eléyàn àdádálẹ̀ náà ń pè ṣùgbọ́n kò burú lábẹ́ òfin ṣẹ̀ríà pé ìjọ alhamis oṣù suyam ìjọ atini oṣù suyam ìjọ mẹ́ta láàrin oṣù oṣù suyam gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti fi kọ́ wa ó wá ti wá pẹ̀lú àníyàn mọ́ ń jọ́sìn fún Allah wọ́n wá ti wá parí ìjọsìn hmm. ìwọ Allah wo ìjọsìn tí mo ṣe ìṣe nǹkan báyìí fún mi ilé hmm. ńlọ bá súnà mu èsì pé láti pilẹ̀ ló ti wá dà níyàn pàǹfin wá nǹkan hmm. àdáadáa lẹ́nu. yẹn pé ẹ̀sìn ọwẹ́ ń bùkátà ká kọ́ńpà lókè kàn ṣe gàràgàrà. جزاكم الله خيرا شيخ جزاكم الله خيرا في الدنيا والآخرة إن شاء الله ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Allah tí wọ́n ṣe agbára ṣe èrò ètò kí Allah kó bá fi san lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóńdẹ̀lẹ̀ kíyámà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ afanudin abúrà ismail àti abu aisha tí wọ́n dìjọ́ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùn níbi olóńlọ́kọ̀ mi ọjọ́ mẹ́jọ ìní lásùn pàdé inshallah kí aláàkọ́ṣọ́ ẹ̀mí ní kálukú wa náà lọ títí gbà náà assalamu ورحمة الله وبركاته الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير 101 101 Two is distance.